mustakbal wọn ò ní jẹ́rìí lónìí wọn ò ní jẹ́ lọ́la kọ́mú wà lọ́wọ́ amúrọ̀mù ìmọ̀ àtàn àwọn yẹn tábà fún bẹ́ẹ̀ sojú di wọn wọn á jẹ́rìí. amasẹ́ wọn amatọ́ ẹ̀ka fiẹ́ ṣe àwọn obìnrin yẹn sọ́n di medical doctors medical doctors to hell with their salary ẹ tẹ́ni medical doctors mẹ́rin láàrin àwọn obìnrin gynecology àbí obstetrics oníkíwọ́n ó ṣe méjì ní gynecologist méjì ní ẹ̀kọ́ ẹ̀kọ́ obstetrics náà ṣe wàláhì tí bẹ́ẹ̀ dùn lọ́dọ̀ tó bá ń gba two hundred and forty thousand hospital ìjọba òun ọmọ rí aláṣẹ five hundred thousand naira lóṣù mi ṣe tí ó sì ní sí ẹ sàfẹ́ ní kankan gbogbo ẹnu mi sọ gbogbo ẹnu mi sọ <laughs> ah. ẹ mọ̀ jẹ́ ìyá lọ́wọ́ rẹ̀ torí báwo ni tí mo fi ṣàpèjú ẹ̀ mẹ́ ṣùgbọ́n kí n má yà lọ. ẹlẹ́kẹ̀kẹ́ ìròyìn ara rẹ̀ orí pé ẹni tẹ́ bá fẹ́ yẹ̀ ló lórí kọjá ẹni tó lé títí fi gbá mọ́ra kọ́ lára tá a fún fọ̀rọ̀ pamọ́ sí èyí títí gbá mọ́ra kọ́ mọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ àyàtà àkóró pamọ́ sí àfọ̀rí kìtàkùtà sílẹ̀ ọlọ́mìtẹ̀nsẹ̀ orí kásìrà sọ̀rọ̀ fi sùdúrì àbírọ̀ asul asror في suduri abiror yọ gbọ́rọ̀ tàdájì yọ gbọ́ tèmi yọ gbọ́ tí yọ gbọ́ tí yọ gbọ́ tàwọn àǹtí èmi lè dọdọ rẹ kí n máa bà wọn jẹ kò jẹ pé mi ní ìjà yìí lọ́dọ̀ rẹ kọ mọ fẹ́ rí àwọn yọ gbọ́ fi pamọ́ bí kò ní sọ fáwọn kan bá dé alájí wa bí ọ̀rọ̀ yìí tọsọ rẹ yọ gbọ́ tiwọn náà kò ní sọ fẹmi yóò di pamọ́ bí kò sí ní fi kankan ìròyìn gbọ́dọ̀ ara ẹ bá jẹ lórí ẹ lọ wọ àdébí Muhammad ọsọdà tí ìbá ṣe tọ́lọ̀ wa ni ọsọ fún yàn kà á sọ láyéláyé ìgbà yẹn tá a kọ́rọ̀ sí mẹ́ kásìmọ̀ gbọ́mọ̀ràn àṣírò àlàyé ayúhàn mùsùlùmọ̀ àbúrò ẹ̀rọ jẹ́ àná ó ní kánò kàdúrà lílo àdìlì kẹlìmọ̀ àṣírò àlàyé ayuhal muslimun ẹ̀yin mùsùlùmí ẹ fún mi lámọ̀ràn o ẹ tọ́ o bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bóyá kásìkiri ẹ sọ fún mi o tásìtì ń bọ̀ tán ntọ́ba wọlé mẹ́rin ju ẹsẹ̀ ẹ rí implementation ẹ̀ jẹ́ wọn lò lọ. lókun bá dírì ó kó àwọn sàbẹ dúró síbi kaba yìí àwọn kẹfìrí náà wà lọ sì bí lórí pé ní òjíṣẹ́ ọlọ́run níbi tá a dúró sí i wáhájú látọ̀dọ̀ ọlọ́run ni àbí ráhájúkà ọmọ kí dátọ̀lẹ̀ hárìbì ọlọ́run ló pàṣẹ pé bí ìrìn ká dúró sí ni àbí ìròrí ìròrí tí èrò rẹ̀ pé bí ìdá ó sòwúrò fògùn tá a fẹ́ jà yìí àlebi bá mi rọ àyè èrò mi lásán ni kì í sọ fọlọ́ ọlọ́pàá sẹ̀ká dómi ó fẹ́ pé èrò rẹ̀ báyìí ajẹ́pàá lè sọ̀rọ̀ lé lórí jáàpọ̀ mi tá a wà yìí ká bọ́ wájú adébòdò yìí káfi sẹ́yìn káwọn àjọ ẹ̀ tó gbọ̀n bá tètè parí táwọn ògbẹ́ bá ń gbẹ wá àmọ̀rò mi tàbá fẹ́ sàdá tá sùkúrú bá tó àárò mi sàlọ́ àlà tàbẹ́ dúró bí táwọn bá bẹ́ débi omi ọ̀hún ṣáájú àtàwọn ìgbà bẹ́ ògbẹ́ àtà ẹ̀rọ mi lò sàlọ́ àlà mu dánú oúnjẹ ní ọ̀pá wà lẹ́yìn mà a àníbi lọ́rọ̀ gidi lé o sì fáwọn sàbí kò mìíràn ló sì ń bọ́ síwájú ẹ̀ gbígbá màrín nígbà àjàgbá dèjà tákàmẹ́rù ogun àdọ́rin ó gbé àwọn kí ni ká ṣe lórí àwọn tí akólérò ogun yìí ẹ̀yin ànsọ́rù kí ni ká ṣe lórí àwọn tí akólérò ogun yìí abubakar mamman tiẹ̀ wàrọ̀ di aláàni o umaru mamman tiẹ̀ wàrọ̀ di aláàni o àwọn míì ní àwọn kan bá umaru àwọn kan bá abubakar yìí àdébí gba ti abubakar tó kọ́ dẹ̀ ọgbà ṣùgbọ́n ẹ̀yìn tó bá mọ̀nà wọlé tán tó ṣe ìdájọ́ lórí ẹ̀ bá ṣiṣẹ́ wọn rè tó ẹ̀ pé àmọ́ tí wọ́n sì ń fakutiba akhakum adhabun alim ما كان النبي أن يكون له عصا في الأرض حتى تخن ما يكون النبي أن يكون له عصا حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله أسيس عقيم سورة الأنفال قرآن chapter 8 kò tí ì tọ́fà níbi ọ̀sán kọ́ máa lẹ́rú ogun bisimilá fọ̀fọ̀ o ò tí ì lẹ́tọ̀ ẹ̀ lásìkò yìí hàtà yóò fi kìnnà fi hàd ẹ gbọ́dọ̀ kọ́kọ́ fún kàn kẹfẹ́ rí lẹ́ẹ̀mà tí wọ́n fi máa bẹ̀rù àti àtàkì ah, yìí dọ̀mí tí òfin lẹ́sà ìkókó nà kí sí yín sọ dúkìá yẹ ẹ̀ wá ni èmi ọlọ́run kí a máa mọ̀ wá ẹ̀ wá dúkìá yẹ fún yín àdúkìá máa mọ̀ wá fún yín tí ìbá ṣe pé mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ntọ́ ọba ṣe mo fara máa ni ìyá yẹ tẹ́lẹ̀ rẹ̀ bá jẹ́ lórí ntẹ́ ṣe àmọ̀ràn náà ló sì gbọ̀ ntọ́lọ́mbà wí tán bu ẹkùn ni pẹ̀lú mo ṣe yẹ fọlọ́ sọ pé kò síyà lórí ẹ̀wọ̀n ẹ̀ ti ṣe ẹ̀ ti ṣe mo ti fara máa wò síbẹ̀síbẹ̀ lọ sọ̀kọ́ ni ọ̀rẹ́ rẹ̀ àbúrò kìnìún sọ̀kọ́ wọ́n bá wà lórí ẹ̀kọ́ ni kí ní pàyẹ́ pàyẹ́ ìyá ọ̀rẹ́ méjèèjì tí n ti pàyẹ́ pàtó sọ pé èmi ò fi jàre máa sọ̀kọ́ tí a tó sọ pàyẹ́ lẹ́kọ́ rẹ̀ lẹ́kún nígbà sọ fẹ́ kaba ẹ̀rọ wí ọ̀dà fi jàre sọ̀kọ́ ni lọ́pẹ́ tí àwọn amadé látọ̀ kẹsẹ́ kò ní ma lórí àwọn méjèèjì gbogbo àwọn ẹ̀dọ̀ kárí ẹ̀ ń bá fẹ́ jọ lórí bọ́lọ̀ létí ti fi gbá mọ́ra ó sì gbọ́dọ̀ ní báyà tá a kọ̀rọ̀ sí i kama àwọn onímọ̀ Islam wọ́n ní kì í ṣe gbogbo gbọ̀ngàn sún èyí ìjìdá rẹ̀ gbogbo táyà tẹ̀lé lórí gbàmùrẹ̀ lọ́dọ̀ wọn wọn ní ìròyìn méjì gbọ́dọ̀ wà lára àwọn èyí tí wọ́n gbàmùrẹ̀ lọ́dọ̀ wọn al-ilmu wal-amana al-ilmu wal-amana ẹtọ́ fẹ́ fún yàrá mọ́nà sọ ní ẹ̀kọ́ tọ́ fẹ́ fún mọ́nà lé lórí wa wọn ní àwọn bàbá àgbàlagbà tí mẹ́ńdókòó ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ wọn bá a dá sọ́rọ̀ yìí àgbàlagbà tó gbé làkàyè orí ọ̀tọ̀ làkàyè ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yọọ da gbogbo ọ̀rọ̀ náà rú àyè gbogbo àgbàlagbà gidi nígbà bá bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ lẹ́rìí bí làákàyè bí èsì àfúyẹ́ báyìí bí làákàyè òní labalábá díẹ̀ máa mọ̀rọ̀ wá sọ̀dí lọ́dọ̀ tọ́lọ̀ bàjẹ́ mọ̀rọ̀ ogun pé ogun wọ̀ kàmẹ́rù àtàkì nàìjíríà fẹ́ gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn wo ni wà ní kó gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn retired officers àwọn tó ń jagun Biafra àwọn bẹ̀lá yìí tó ti kù tán àwọn tó lọ sọ bóyá kúmọ̀bì Liberia àti sierra leone bẹ̀lá yìí kù tán àwọn tó kàwọn lẹ́dọ̀ state níjọ́ tí wọ́n Nàìjíríà ń jagun lọ́wọ́ tó ń bẹ̀lá yìí ọ̀rẹ́ wọn gbígbà ìjọ́nà tá a fi borí ogun yóò pẹ̀ famara yàtọ̀ sáwọn staffing officers ń bẹ̀rẹ̀ nọ́ṣẹ́ lọ́wọ́lọ́wọ́. torí àti bẹ̀rẹ̀ nọ́ṣẹ́ lọ́wọ́ tó bá lọ àwọn náà wọn nìkan wọn náà pé táwọn bá ti ń jagun owó bọ̀ sọ́dọ̀ àwọn náà ẹ lọ ra gbá ẹ lọ ra wo ẹ lọ amúlísàn báyìí ẹ ra kíní kan báyìí ẹ mọ kó kan báyìí lọ owó ni ọ̀dà fáwọn àwọn kan ti wà ní létí tí ò lè dowó fáwọn ṣùgbọ́n tọ́pọ̀ lọ́la gbà borí yóò pè wọ́n. wọ́n àmọ́ ẹ kẹ́kẹ́ wẹ́ẹ̀sì ìlú ní bẹ́lẹ́ mi ẹ̀ orí ìlú àǹfààní ìlú ní bẹ́lẹ́ mi ẹ̀ kì í sábà rẹ̀ kì í sábọ̀ ẹ̀ ẹlòmíà máa fún gómìnà àmọ́nà ẹlòmíà fún pírẹsidẹ́ntì àmọ́nà tí ọ̀la máa rìn lọ́dọ̀ ìjọba àdújẹ́ ni wọ́n sọ ṣùgbọ́n yóò enrich pocket tiẹ̀ yóò àmọ́ náà bó ló gbé kalẹ̀ tó yẹ bẹ́ẹ̀ bá wà trustworthy tí àmọ́ náà ń bẹ fún òun láàkìtì wàá sọ̀rọ̀ lẹ́kì máa lọ díẹ̀ díẹ̀ torí pé gbogbo tá a sọ láti ẹ̀ka ojú ẹ̀yọ̀kan sọ ni mo ti ń sọ̀rọ̀ àti ìbọ̀jú ìkàkà náà yóò. àwọn onímọ̀ ìsáàmù sọ wípé ẹni tí ọba sùn lórí yóò jẹ gómìnà ni yóò jẹ chairman local government ni yóò jẹ president ni ìkànnì tọ́gbọ́dọ̀ ẹni pé ànyàkúndà rọ̀ kí kọ̀lọ̀kọ̀lọ̀ ọwọ́ jẹ́ ntọ́kàn ẹ̀ lẹ̀ ẹ̀tọ́ tọ́jọ́lọ́kàn rírọ̀ sí ìsọlọ́kàn líle ẹ̀ntọ́kàn ẹ̀ rọ̀ sí ìsọlọ́kàn líle lọ́gbọ́dọ̀ jẹ́ ayélujára àpèjúwe wà látọ̀dọ̀ àríyọ̀ ọ̀sálà lórí ẹ̀ o. iri ọlọ́ọ̀bá o ẹnikẹ́ni tó bá mójútó àlámọ̀rí kan nílé òmórí ummati tó bá mójútó àlámọ̀rí kan àmọ́lé àwọn àlùmọ̀ mi fa afakọ ọwọ́ àṣẹ wọn kò lé koko mọ́ wọn fa fúnkù bihi bá ń lọ fún ọ̀nà bá ń fún má lè má lè má ẹ má lórí yà lórí tí bá ń koko mọ́ wa bá bá koko mọ́ ọlọ́kànlélẹ́yìn ẹni tí ó rí yàn fápẹ̀tùwé ìkún omi ẹ̀kún omi ṣẹlẹ̀ odò gbé àwọn èèyàn lọ lẹ́nu dọ́mẹ́ta ìbàdàn èkúrú ní àdúgbò tèmi ẹni tó bá jẹ́ gómìnà ẹni bá jẹ́ chairman of parliament ẹni bá jẹ́ president ó wọ̀rọ̀ pé disaster ni kí ni tó ṣẹlẹ̀ tó mi kọjá gádà gádà yẹn kéré pọ̀ ọ̀gá sókè gádà tàbí tí ma dúró lábẹ́ orí ìní ọkọjá bíi tómi wọn gbá rí bọ̀ yọkọjá orí ẹ̀ lójú ẹsẹ̀ omi tó mu èèyàn tán tó mu adúlù mi tán ń kọjá lọ lórí ẹ lókè rẹ bèrè abẹ àdéhùn lálórí o nínú ìlú bá ti jẹ́ ìlú gidi iṣẹ́ fire brigade ti bẹ̀rẹ̀ àti iṣẹ́ military fire brigade àti military wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n mú okùn ta wọ́n àwọn tó wọ́n gbé àwọn tó lè gbé àwọn kọjá lórí omi wọ́n gbé kọjá wọ́n lọ ta àwọn okùn sódì kejì títí wọ́n wọ́n pẹ́ gèrè mọ́lẹ̀ mọ́jú títì wọ́n pẹ́ gèrè mọ́yìn wọ́n ta okùn mọ́ wọ́n mọ̀ kọ́ àwọn èèyàn kọjá lórí ẹ̀ nílùú gidi Chile Chile South America nínú àwọn poorest nation àgbáyé ní Chile wa àwọn tí ilẹ̀ rí mọ́lábẹ́ mi ti ń wọ amáyé sábẹ́ ẹ̀ lẹ̀ tí wọ́n lò dídí sixty nine days sábẹ́ ẹ̀ lẹ̀ Chile kún ọjà dé láàyè gbogbo thirty three wọn láàyè asasi this morning ẹ̀yọ́ méjì péré ló kúrò sí tù gbogbo thirty thirty thirty thirty one tó kù ti lọ́ọ́lé Chile very backward nation in the world ṣùgbọ́n wọ́n ní tẹ́ sàrà àdúgbò lẹ́mìí bẹ́ẹ̀ ni seven peter c lábẹ́lẹ̀ làwọn yẹn wà mọ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ sí mi tí àwọn ti bẹ lábẹ́lẹ̀ for sixty nine days débi pé wọ́n ṣe special set fún wa wọ́n rì mọ́ nù lẹ̀ olùkọ́ kò sì máa sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ ọmọ rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ àwọn rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ pẹ̀lú ansẹ̀ tí tí ló sì tẹ̀lé rẹ̀ wọ́n tún wọ́n tún fídíò ìyàwó àtọmọ fún ọ sínú ansẹ̀ yọ́ọ́ máa bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ yọ́ọ́ máa bá sàwádà lójoojúmọ́ pé ẹ sábà kíp àlà yìí kíp àlà yìí àlà yìí ẹ dàkú ẹ bẹ jẹ lọ ọba yìí tẹ́ wà lábẹ́ rẹ ẹ yí àwọn àpò máa ṣe tí ó wí náà ṣe tó ẹ lọ́wọ́ fẹsẹ̀ ṣe ti kó wọn jáde àbá iṣẹ́ kẹ́mi olórí kọ́rọ̀ faraàlú ni táwọn ìjọ àwọn máa ń ṣèjọba gbogbo táwọn ṣẹ̀ṣẹ̀ yẹn bá àpò ọkùnrin náà nù ẹ mọ iye tó ti kú lórí títí Ìbàdàn sí kù Ìbàdàn sí Benin ẹ̀ẹ́n eh, Ìjẹ̀bú eh, Òde sí Benin road Ìbàdàn sí Kaduna Kano ẹ̀ẹ́ pé iye tó ti kú lórí àbádúró sẹ́mẹ́lẹ̀ díà tí ò torí ẹ̀ tí ò torí ẹ̀ kò torí ẹ̀ bọ́ọ̀gì àwọn tí ń rúùlù ẹ̀ wú yẹ̀ mi tó sọ̀rọ̀ láti Ìbàdàn sọ́yọ̀ sọ́gbọ́n sọ̀ mo ò torí ẹ̀ kakún pé nǹkan kan ṣẹlẹ̀ láàárọ̀ ló lè sọ yìí tó ti kú láàárọ̀ yìí láàrin Ìbàdàn sọ́gbọ́n sọ̀ lónìí wọn ò mọ pé nǹkan kan ṣẹlẹ̀ ṣé ọkàn ìyàwó wọn ṣé ọkàn ọmọ wọn ṣé ọkàn advisers kankan lẹ́gbẹ̀ẹ́ wọn ó ti parí ẹ̀yìn tó gbẹ̀rẹ̀ wọn gbé abẹ́ kú gbọ́dọ̀ continue pẹ̀lú condition tá a wà yìí it must change kò sì lè change láì jẹ́ pé mi àtẹ̀yìn ready ka change ẹ̀ torí pé nà láha láàyò bọ́ yorùmá bí káwọ́bì hàtà yóò bọ́ yorùmá bí àǹfọ̀sẹ̀hìn ọlọ́ọ̀ni ní jí ti ń ṣẹlẹ̀ sáwọn yẹn padà fi tó bá tó yí ti mẹ́lẹ́ mi wọn padà á ṣiṣẹ́ lórí ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ sàn muhibbun lil khair ẹni tí wọn bá sọ lórí wọn bọ̀dọ̀ jẹ́ tó ní fẹ́ dáadáa ẹni tó pé fẹ́ dáadáa ń bẹ fún tí ì bá ṣe lóra àdúgbò tá a wà yìí ìkọ́dà bíi ilẹ̀ ẹsẹ̀ ti ta wà lọ́jà ká má rí bíi náà sọ ẹ bọ́ sango ní ìsìn ẹ ní pàrọ̀ ìbàdàn tí ó dùn lọ mọ́ kì í ṣe pàrọ̀ black kì í ṣe brown ọ̀rọ̀ sì ni ó dógùn ni pàrọ̀ dógùn ni yóò dùn lọ mọ́ ẹ eh, lọ́wọ́ fíìmù Saudi Arabia ni Saudi yesterday Saudi today ebi fídíò rẹ̀ mbẹ mbẹ mbà náà èmi náà ti wò Saudi yesterday Saudi today Saudi before the discovery of petroleum Saudi after petroleum ẹ lọ wò ó àwọn tí ń gbéra bẹ tẹ́ǹtì báyìí tẹ́ǹtì tí wọ́n kò kùtà mọ́lẹ̀ báyìí nígbà Saudi yesterday àti inú ààfin ààfin ilé tó dájú gọ́ọ̀mẹ́ntà ọ̀sàgòdì lọ táwọn ará abẹ tẹ́ǹtì ń gbé lónìí ní Saudi Arabia go and compare compare and contrast nigeria yesterday nigeria today today is better is, is worse than yesterday today is worse than yesterday ìgbà táwọn ń ṣe kékeré lọ́wọ́ táwọn wà ń kékeré ọmọ primary school ní fọkọ ẹnu ẹ̀rọ ẹnu ọ̀tá tapu báyìí bèyí ó ti pàmì táyé wẹ̀ ẹnu ẹ̀ láti pàmì táyé sàlọ́ra ẹnu ẹ̀ láti pàmì tí wọ́n ewu àmàlà fún alọ́sàlábà ti school day. omi tí wọ́n kàn ń sọ́dà bí bàbá wọn tún mí kìsì tàbí yóò tó ṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀tí mọ́lẹ̀ tán kó tó yí padà lójú pé kò sí méjì náírà lẹ́nu ẹ̀rọ láti mọ láyé àtijọ́ omi ẹ̀rọ ọ̀dà màá lónìí. àwa ti lo ìgbà kọjá pẹ́pẹ́ iná for twenty four hours iná ò ní lọ rárá láàrin oṣù kan oṣù mẹ́ta tó máa fẹ́ tún náà ṣèṣì kan redivision ní bẹ́ẹ̀ gbàdégé mi redivision tá a gbé sàn ní ọ̀dẹ̀ káàdì sálẹ̀ tẹ́gbẹ́ gbogbo abàní gbogbo ara alẹ́ ní òpè ti ẹ̀dífíṣà wọ́n máa lu ìlú kan ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ọlọ́pàá tó tó tó ìròyìn aago mẹ́fà lọ́wọ́ fẹ́ ṣe o bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ẹ̀dífíṣà ti máa wí ọ̀rọ̀ ọlọ́pàá tó tó gbogbo ara máa ń kọ́ ni ó tẹ̀lé bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a máa lọ péjọ sí dí àpótí àpótí ẹ̀dífíṣà a lọ péjọ sí wọ́n abẹ́rẹ́ ìròyìn táwọn fẹ́ ṣe láàrin mẹ́rìnlẹ́ sáyẹyẹ wákàtí méjìlá yẹn paná àwọn àdúgbò wọn ẹ dákun jẹ́ báyìí láti paná wọn ládùúgbò báyìí sáàgó báyìí wọ́n mọ̀ kéde ní nàìjíríà ìkànnà ń bàtẹ̀ yìí náà ni lọ́wọ́dì pé lórí ìjọba àtàná ìṣèjúbẹ́ wàá tó kígbe ọ́ nípa ìṣèjúbẹ́ àlẹ́ ìgbà náà wọ́n pa ó. wàláhì today is worse than yesterday ní nàìjíríà yìí o. ẹni tí a bá sọ lórí muhibbun lil khair ọmọ rẹ̀ tó fẹ́ràn dáadáa tí ń fẹ́ dáadáa fáráàlú olówó kan nílẹ̀ Yorùbá yìí olówó ẹyọ kan oṣù ògùn ọmọ ìlú wa kì í ṣe mùsùlùmí o kiri omi o ọfẹ sílé rẹ tọ kọsódì àpáta kì í ṣe lẹ́yìn ọ̀kan o tẹ bá ń wọlé ọ̀kan mẹ́rin lóbi lẹ́yìn ọ̀kan bí wọ́n ti tẹ́wọ́ ẹgbẹ́ kejì ni ilé mẹ́rìndínlógún ni lérò wà lórí àpáta lórí òkè ọ̀fẹ́ sí torí ọ̀fẹ́ sí lè tí babagida wà bá sí níjọ́ ní babagida nírú rẹ̀ jẹ́ àdọ́wọ́ ọwọ́ ni gbogbo ilé tó wà lẹ́sẹ̀ títí lérò wà bí ọjà ńkọ́ ta lọ́mọ ìlú àmì ọjà ńkọ́ gbogbo ilé òun tó òun òun àtún akọ́ fáwọn ilé kí pẹ́sẹ́ǹtì orí ìlú ìlú àdáadáa ńjọ́ tó bá dé tó bá dé kẹ́ni ọ̀sẹ̀ tí orí nàìjíríà dáadáa kórìí ìlú àdáadáa ikú tó parí irú ẹni wọn láàyè ń tọ́fẹ́ náà dáadáa ni láàbò tí ń gbé ní kọ̀rọ̀ fẹ́lẹ́lẹ̀ kọfẹ́ fẹ́lẹ́lẹ̀ àdúgbò fẹ́lẹ́lẹ̀ tí ń gbé fẹ́lẹ́lẹ̀ rà sẹ́gbẹ́ kọ́nà kàmẹ́ báyìí ní gbé àwọn èèyàn mọ̀gún lóyún ni. èyí jáde kó o nulẹ̀ rẹ̀ ńdọ́ kan ẹnìkan ẹni mi tọ́kọ́ ní sàgbó rẹ̀ lọ sọ fún mi ọ̀ ń jáde bọ̀ láti inú ilé sí bàbá yìí inú ilé kan ò lè wọ ibẹ̀ mọ́jú àárọ̀ wọn gbẹ̀rọ àtàyà kan lọ́nu ilé wọn sì kọ́ ọ lówó lọ́wọ́ wọ́n bá yàwọn tata yẹn pé tì náà pé àyàn sọ̀fọ̀ ẹ̀mí nǹkankan ògùdó yẹn á páàkì wọ́n á ní kílódé wa ń dasọ̀ ọ́n kílódé wọ́n ní àwọn olè wọnú ilé láàárọ̀ yẹn pé a ọba bá wọn dárò tí wọn ò lù yín o tí wọn ò pa nǹkan jẹ́ nǹkankan o wọ́n sọ pé a gbogbo wa ní gbà lọ nǹkankan tẹ̀ tún bẹ̀rù àtàyà yìí lọ. ó sì ó sì ní kí dáfọ̀rọ̀ gbé báàgì wọn lé ní ogún tọ̀tọ̀ ó sì wọ́n sì gbé báàgì jáde ó sì ka one fifty thousand naira ó sì kó ó ní ẹlọ́rẹ̀ ra tàmí kẹra kàmí. Ah, àwọn yẹn náà ní kankan náà wọ yàrá rẹ wọn wọ àwọn táwọn yàrá rẹ báwo ni wọn wọ yàrá rẹ wọn bọ gbogbo àwọn tó kù fifty fifty thousand àbí fáwọn tó máa lọ èyàn méje ló fifty thousand àwọn táwọn lè so lórí nù. kì sáwọn tí nǹkan ṣẹlẹ̀ lọ pé ẹ ìjọba ò mójútọ́rọ̀ yín láìpẹ́ ẹ rọwọ́ ìjọba sí lọ́wọ́ ọmọ tí wọ́n yẹ àdúrà ni àwọn pẹ́sẹ̀ntì two million bags of rice iṣẹ́ wo ló ṣe rí tẹ́lẹ̀ owó two billion bag of rice owó tẹ̀lé fi sacrifice dodo ní ìtẹ́bi o billions yẹn nínú ẹ̀ lẹ́tí a ẹ wá yẹ o president wa iṣẹ́ wo ló ṣe tẹ́ irú two million bags of rice ẹ wá sọ fún mi mo ti bèrè bẹ́ẹ̀ lórí mi mi bá rí ibo ló ti rí ọkọ rẹ ò nínú ẹ̀ lọ́ọ́ bèbí ìyàwó ẹ̀ iléeṣẹ́ wo ló ní owó ọmọ olówó wo ni bàbá àtàlí bàbá rẹ̀ wọn ò ní ìkankan owó àwẹ̀ àfi wàwẹ̀ àwọn èèyàn tó bá lójú àánú báyìí tó ń fẹ́ dáadáa fáwọn èèyàn àwọn ni ó kàn síjọba ẹni tí ọba lọ́nu politics wọn akọ́tẹ́lẹ́ ti gbogbo èèyàn mọ ọ̀rọ̀ ara rẹ̀ kí ni àwọn tó bá ṣèjọba wọn máa ṣe faraàlú kí n sáré sọ ìkànnì àlùmùsáwá wọn máa ṣe dọ́gba láàrin àwọn èèyàn ẹ má ṣe dọ́gba yóò máa ṣe dọ́gba òun àtàwọn àti ṣèjọba lé lórí nǹkan kan náà jọ ni wá oyè tá a fún ni wọ́n máa gbowó oṣù rẹ̀ lé lórí nǹkan kan náà ni wá irú àgàtà fi jókòó lórí rẹ̀ jókòó irú aṣọ táwọn èlò náà máa wọ̀ irú ọkọ̀ táwọn àdúgbò náà máa gòkè bẹ́ẹ̀ kọ́ máa gòkè bulletproof car bulletproof jeep búrẹ́kìnní car àwọn olè wọn á yẹba sáà tó kù ọkọ̀ tẹ̀lé òsè ní ọ̀tá ọ̀bọ̀n òní bá olórí kúkú lélẹ́yìn lélẹ́yìn sọ lórí bulletproof car sọ ọ́nà fún gbọ́ ọ̀rá mi náà táwọn ọmọ ọ̀gàn gbáná irú táwọn gbọ́ ọmọ ọ̀gàn kí ni fa bulletproof àyèsè dọ́gba tá a bá sọ̀rọ̀ lé lórí àbòsí tí n fa kámọ̀ fi wá wọn ká àbòsí ni àlùsáwá ẹ̀yin tẹ́ fẹ́ kékura ni ẹ̀ wá kékura ni ẹ̀ sì sọ́tò lòun jù láti ní ìsìn kọ́mọ ẹgbẹ́ kí n kankan aya kẹtàlá sura forty nine aya thirteen ẹ̀kẹ́. Okay. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم يلقاكم إن الله عليم خبير ọlọ́lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ nìyà inna khalaqnakum min dhakarin wa untha mo dá yín látara ọkùnrin àtobìnrin wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu mo ṣe ń ní ìran ìran ẹ̀yà ẹ̀yà ìdílé ìdílé lè ta àárọ̀ fún torí kẹ́lẹ́ mọ́ra yín dúdú àti funfun ẹ̀ yàtọ̀ gíga àti èèyàn kúkúrú ẹ̀ yàtọ̀ pírẹsidẹ́ǹtì àtàwọn tí ń ṣe pírẹsidẹ́ǹtì lé lórí wọn ẹ̀ yàtọ̀ mo kàn sí ní ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí kẹ́rin dára yín mọ́ láfún wọn sọ pé ọmọ lágbájá ni lágbájá yìí ọmọ àlòbí báyìí ọmọ agboolé wa ni ntí mo kàn fi sí ní ìran ìran ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ torí kẹ́lẹ́ mara yín ni tẹ́kọ̀ oore bá ní àpọ́nlé ni àjùlọ ni iná àkọ́mọkùn ìdàlẹ́ àtẹ̀kọ́ ọ̀kan ẹni tó jẹ́ ní àpọ́nlé jùlọ nínú yín lọ́bẹ̀ mi ọlọ́run ọ̀nẹ́bàjú ìbẹ̀rù mi jùlọ ìbẹ̀rù ọlọ́run ẹ̀ fi ń jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ mi kì í sọ̀rọ̀ kó jẹ́ pẹ́sidẹ́ǹtì tọ́lá yẹ kẹ́ ẹ wà wọn àlífà níbi ọ̀sọ̀lá táyà bá sọ̀rọ̀ ni ẹ̀rí kankan wa tó lè má ṣàdébí òsì lórí ń pa tí o rí tí ọjà tó jáde inú ilé ebi abọ́ rẹ̀ méjèèjì ta umar ti abubakar àwọn náà dúró ẹsẹ̀ ọ̀nà gbé ilé wọn ni ebi ni ó ní tó bẹ́ẹ̀ náà dé lóògbé mi náà dé ebi náà ẹjẹ́ lágbáyà yóò ló ń jẹ́ àwọn èèyàn sì ń olórí gbogbo ayé ni ọ̀jẹ̀ wọn. Aisha oṣù wọn oṣù ìlàlùkejì ìlàlùkẹta èéfín èéfín pa adá lóde òrútú wọ́n ní kí á ń jẹ omi àti tábùlù náà ni dàbí inú àtọ́mi là ń wọ̀ kò sí ní àgbẹ̀ kan náà ìyẹn ò sì jẹ báyìí tọ́lá sí gbogbo ayé tẹ́fẹ́ bí bàdá nìjẹ́ náà àwọn tó kò lé wọ̀ bí ọba sí kẹ̀ lóorùn àwọn èèyàn wà umar buru kàtó mi lọ́dí láàánú ara àdúrà ọmọ jẹ bírèdì tó fresh tó soft umar ọmọ jẹ kú gan bírèdì kú gan bírèdì tó wà áwọ̀ ẹ eh, wà mọmísẹ mọmísẹ àlefa ifọ àtẹlọmọdé àbọ ọlẹ kú gan kí alọ ní tọjú kú gan ó sì gbọ aráàlú pátá ní bírèdì tẹ̀ dẹ́dà tó àdìjọ́ ìdájọ́ tó ọmọ abilé ìgbé ìwúlẹ̀ ọmọ ìbùnú kà ọ̀njẹ bírèdì tó fresh àwọn yàtọ̀ kú jẹ kú gan kí ni wọ́n máa wí tọ́ba ń bẹ́ẹ̀ nù bí àwọn ti jẹ kú gan wọ́n náà yà máa jẹ kú gan ní ìtòdìjọ́ ìdájọ́ tí wọ́n tó léèrè aṣọ aṣọ tí ọkùnrin ẹ̀gùn tẹ̀gbọ́n fàyàtì ni ó sì wọ̀ aráàlú ló sì wọ̀ múlọmúlọ tó dùn lò àwọn olórí gidi nù àbá ah! àwọn òmìnira yẹn ti wù tí dókè yẹn pẹ́ padà àti òsètò alẹ́ mi kọjá báwo la sì ní yọ̀nà ọlọ́run lórí ìjọba tá à ń ṣe àwọn èèyàn tí èèyàn tí ó gbẹ ẹkún tí wọ́n bí èdè kí lóun sunkún sí olùtírà kan mi bá sọnù ní ilẹ̀ iraki mọ̀tínà ló ń wá o tàbí jọ̀dájọ́ lóun bèèrè ìyàwó ma o làkúnmi lágbájá tó sọnù ní iraki ò sí bá wa tó kó láyé.